ó burú ní ṣẹ̀kẹ́ wa mú pé báwọn sọ́làbù ní ìdìnà àà nígbàtí wọ́n mọ́ amash ó ṣe mú alqanabi kó mọ́ bílámù mọ́sílámù alqanabi kó wò ń wò sí amash ọmọ kí malik na bílámù mọ́sílámù ẹ́ tó bá nfa tó bá ṣe páwọn èèyàn mọ̀ sọ́wọ́n tó páwọn èèyàn láwọn àsìkò wáyé táà bá mọ máléèkì tẹ́lẹ̀ téèyàn bá bá máléèkì láyé ò ní ó rò pé kìí sàfà pé akọ́tìpọ̀ ni ìdásọ̀ tó yẹ pé àbámọ̀ tí èkó tó pé máléèkì máléèkì máléèkì láwọn máléèkì tó bá kàn rí ìbá ìmọ̀ sọ bẹ́ẹ̀ nìkan ó láfà àkàtún tẹ́mi fẹ́ fi wé lásìkò wáyé ní dákọ̀ rẹ̀ ni ẹni ìyẹn ó fẹ́ sọ pé bí

ah kai mo ti gbàgbọ́ ni ju gbàgbé bọ̀tí mo bá rántí bọ̀tí tó nìyẹn ń wí òun ni ma bin o wọ́n á máa ya abaljawaba ya fala yọrọ haibatan ẹgbọ́ yóò bí question tó ní dáhùn wọn ò sì tó bẹ̀ kan tó pé ẹ̀ dáhùn ni ìlú náà bẹ̀rù rẹ̀ dé wọ̀sà ìlú náà wá kìsùl àfikọ́ni àwọn question na wá kìsùl àfikọ́ni àzákùn ìjàgbọ́n wà gbóhùn wọn náà wọ́n bí o wọ́n tó bẹ́ẹ̀ pé akọ́nàmọ́kùnmọ́lá ẹjọ́ náà báyìí báyìí nǹkan yóò sọ dákẹ́ wọ́n tó bẹ́ẹ̀ pé ẹ̀ Eh, izul waqari wa izu sultani tuqa fa wal mahibu wa laidha za sultani iyì pé kéèyàn kọ́lọ̀ fún yàn lọ́lá iyì pé kéèyàn máa sọ lá ìbẹ̀rù ọlọ́run fa wal mahibu òun làwọn èèyàn ń bẹ̀rù àmọ́ wà laidha za sultani kò sí lọ́tọ́rítì kò lọ́lọ́pàá kò ní sọ́jà wọ́n bẹ̀rù ẹ̀ abúlábùn baraku ní nǹkan ní sí yìí malik bá àbá àbúlábùn baraku ó sí malik ṣe rí náà al-hakam eh, abul yamani al-hakam bin nafi al-bahrani afa imam imam bukhari ọmọ ke malik ló ko na je bo ọmọ tí ó jọ ọmọ ke rẹ̀ nu ni se do se ó yẹ kó jọ ọmọ ke malik bo bo se ri Ọlọ́hun ilé yo jo afa ó padà salama because ola ipo ó ní sirtu ila malik mo do do malik nígbà tó wá dé bi bi se halqa fawajadtu thamma al-fursha wal hijab wọ́n wá tẹ́ ìtẹ́kalẹ̀ bí ọba sẹ́mà tẹ́dílé ọba kẹwọ́ pé níṣòwò nìkan náà ni ó jòkó sórí àga gbogbo ìyókù wà nílẹ̀ ilé òta ah, igbó lè lé yìí ìtẹ́ ìpọ̀ ìtẹ́ ọlá òun tó wá rí pé tó wá ní bodyguard ó tún lẹ́rìí tí ó sọ̀rọ̀ fọ́nmi ló pẹ́pẹ́ wọlé pé ìbòlẹ̀

àti ọpẹ́fà ńláńlá tí ó dáhùn rẹ̀ wọ́nà ládákọ fún wọn pé ẹ̀ṣẹ̀ ìgbìyànjú kí náà sọ́wọ́n lè sọ fún wọn pé málìkù lóhùn mọ́ tọ́sán tó tọ́pá sí òtíwà ní kò sí táàlì sọ́tán kí ni gan kí ni gan tó ajá náà bí ọlọ́nkọ́ tó málìkù ni hmm? bọ̀ tó bá wo málìkù tó wọn rí báwọn tó lọ láwọn lẹ́yìn ṣùgbọ́n sáàlì tó wọn ajọ́ máa kí òrè lọ lá òun sì lójú málìkù òun gbà àwọn èèyàn láyè wọ́n pè é pẹ̀lẹ́ so ní ọ̀rọ̀ bá ti sọ àwọn sálàfù wa a mọ̀ mix ẹ̀ ni ni ó fi jọ reality kìí gbó kànlọ lè mú bì kan tó lè ó ní gbogbo ó sì máa lè jù nù rísì ń bẹ tí wọ́n fi lè jù ẹ́ ó sì ní mú ìkànnà tó rọ́jù wọ́n tó ìtẹ́yìn níbẹ̀ ní pé sẹ́yìn tó rọ́jù ló pọ̀ dára láàrin wọn sábà lè mọ́ sábà ní rí kọ́dà sábà ìtún lé kọ́ ẹ̀kùn níbi kan tó fi hàn pé mi ò lé mi báyìí mo kàn fẹ́ lè dé pé táwọn bá kó dé wọ́n bá káwọn aládìsí bá rí wọ́n ní kókó aládìsí wọ́n ti pọ̀ wọ́n wá mọ̀ rẹ̀ àdìsí mẹ́ta náà ní ó kà mẹ́ta ẹgbọ́n mẹ́ta gbọ́dọ̀ mẹ́ta wọ́n kà tó yẹn ni ah, al-yawm ja'akum as-sayl àgbàrá òjò lẹ́gbà lónìí mẹ́ta àdìsí mẹ́ta nígbà lágbàrá òjò ẹgbọ́n àgbàrá òjò pé mo ti fún yín tán àwọn náà máa wá ń sọ kọ́dọ̀ wo lájá á mọ́ṣù lájá tọ́ sálàfù wà lòun náà láti pé before ọ̀kẹ́ tó sọ̀rọ̀ sálàfù wáyé kà ń pa àwọn náà má parọ́ má fọ́ọ̀mù pé báwọn sálàfù ó ṣe rí ni pé àwọn sálàfù ṣe bẹ́ẹ̀ náà má parọ́ o yóò yọ lẹ́nu wọ́n ń ṣe tó jù bẹ́ẹ̀ lọ o ó lajá torí pé nìṣó ti pè fẹ́ kẹ́nìkan dààmú pé tó ń bá ti kọrin tán kẹ́ mọ́ lọ kẹ́nìkan kan tẹ̀lé òun yóò ajá rẹ̀ ẹ mọ́ tí wọ́n pa ajá rẹ̀ ajọ́ ọmọ gbó táwọn yẹn bá wọ́n á mọ̀mọ́ sọ ajá rẹ̀ wọ́n mọ̀mọ́ ìdájà kọ́lá wọ́n pa wọ́n pa ajá ẹ̀hìn àti pàjá tán wọ́n á bá pé àti dé wọ́n ni ah bó lẹ́sí bil ma'ruf ajá rẹ̀ nígbẹ̀rẹ̀ al'amiru bil ma'ruf ẹni tí al'amiru bil ma'ruf ń bil ma'ruf wọn náà yí anil munkar ẹni tí ń pàṣẹ dáadáa tí sí hánà tí ó dá ń bóró dá bó lẹ́sí ráyè wọlé náà àti pádánù òun ò fẹ́ jòkó tẹnìkan tó fẹ́ bèrè àdísù lọ́dọ̀ òun fẹ́ free torí ẹ̀kọ́ wa ní jòkó táwọn àfá bí àwọn tán tajà ẹgbọ́ táwọn ní náà dìgbà lọ wá jòkó tí wọn pé kó wá bábà tí ó jòkó tí kó wá ẹni tí ń ta ìṣú ọwà lọ gẹrun lọ́dọ̀ bàbá bàbá ń gẹrun ìwà ń jẹ́ ara ṣe àdíṣà nẹ́bì tó rọ́n ah, ah, ah, bàbá náà tún béèrè àdíṣà àwọn aládìsì lásá fún rẹ̀ dé áàfù ó sì dìde ọlọ́run ò gẹrun mọ́ ní tẹ́gbẹ̀rún káàkiri náà ṣe ẹ́ tọ̀ ó lè wọ́n sì máa ń sọ ọ̀nà bí ó ṣe lé fún wọn ní ìsintáwọn náà bá gbá mú ẹnìkan náà ti sọ báwọn rí ó ń bọ̀ láti jànáza ó sì ṣe jẹ́ kí gbé lẹ́sìn ogun ẹsìn ẹni wá gbé ó dérí wájú ilé rẹ̀ kò gbó ẹni ẹ gbé lọ dáadáa gbé wọnú gbó ara àwọn student ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn so kìí sí ìtàṣẹ́ ìmọ̀ ń bá ń kó ti áyà fúnra wa kìí kan wọ́n free wọ́n sọ fọ́kàn nù wọn láti amọ́ṣínà wọn sọ fún pé ìwọ ń fìmọ̀ pamọ́ ẹgbọ́n kan ó ń fìmọ̀ pamọ́ hanabi sọ wọn pé ẹni tó bá nímọ̀ mọ̀sùn ìlànà ilmi fakatamahu aljẹ́mọ̀ olóhùn bí nìjọ́ mi náà mọ́lẹ́bí ni ẹni tá bá fún nímọ̀ tá bá béèrè ìmọ̀lọ́ tí ó bá tó bá fi pamọ́ ọlọ́wọ́n bọ́ ìjánu náà ọlọ́wọ́ fi fà á ok èmi náà ló kà fún kò sí wàhálà yóò di jáàlì sí àwẹ̀ ẹni tó jẹ́ pé ṣé ìwọ tọ́ sí màmí ni tó fi hàn pé ẹni tó bá tọ́ sí mọ̀ ni wọ́n ní kéèyàn fún àwọn òpé ò tọ́ sí so jájájá kí á mọ̀ kájọ wòó èmi òun kájọ kó jáde ìsìn wọn ẹni ẹ wá gbé jìnnà gbé jìnnà nínú gbó wọn adẹnu gbogbo tọ chef èmi adẹnu gbogbo lókùn níṣù àwọn àdísì tí èyí sọ fún adẹnu máa kà á kí n máa kọ́ bó o bá ti kà á ò lọlé o ẹ kọ à ó wù yẹn yẹn pé à bó wàá ta ẹ ẹ tètè máa dáhùn kẹka kìí sí wọn náà burú ni ọ̀gbọ́n náà mọ̀ páwà náà burú ọ̀bẹ́ gbádì jùlọ àbí ẹgbọ́ tẹ́yàn bá ṣe rú ìdísọ̀lọ́ tẹ́yàn bá ṣe rú rẹ̀ nísìn ẹ̀yìn onímọ̀ pé ilé ẹ̀jì tẹ́wọ̀n táwọn sẹ́láfà ẹ̀rù gbogbo náà wọ́n tó mẹ́rin ń kọ́ ẹ̀hán yá mọ̀ ká àdáfà ní kí lọ pé òun kọ́

sẹ́wọ̀n pé ìmọ̀ hammer lọ tó jẹ́ pé àwọn kan náà bẹ̀rẹ̀ àwọn ní hadith tó jẹ́ student àwọn náà áà wàhálà pọ̀ tẹ́ bá mọ báwọn èèyàn ṣe ń kọ́ hadith lọ́dọ̀ àwọn ìwàhálà ìpọ̀ sẹ́ni wọ́n lè kọ́ hadith lọ́dọ̀ rẹ̀ fọ́dún mẹ́wàá níjọ́ tán bá rí mistake rẹ̀ báyìí wọ́n sì gbé sílá kọ́lá wọ́n fi máa tẹ́ẹ̀tì ẹ̀kan fi kó ṣe mistake wọ́n ti mara wọn náà pé ọkàn sí kàlámà náà ni wọ́n fẹ́ bá màmí jẹ́ èèyàn so student máa fa àfáànà mọ̀ student wọ́n jọ mọ̀ sí fún àwọn tòun bí sí máa ń ṣe fún wọn tó anytime tó bá wà ń jòkó ó wá lọ́mọ kí ó kà abákàbínú ayash alamash anytime tó bá ti kọ́ tó fáwọn ohun mẹ́ta yóò fa abákàbínú ayash wọlé pé ìwọ́n bọ̀ wájà rẹ̀ yóò wá rọ fún wọn ní kí ló dé ó ní e, alimun bil Qur'an òun mọ ha Qur'an Qur'an tó hàn lẹ́gùn ga tó bá ha Qur'an fún láti ìsìnkú ẹ̀yìn yìí ní mẹ́ta mẹ́ta náà lẹ́mọ̀ gbà ìwọ tó bá ti sú pé ìwà mi ò dá mọ́ wà mọ́ àwọn náà ń wá àwọn èèyàn gidi tán fẹ́ fún nímọ̀ wọn kọ́sì ìmọ̀ tó bá wọ́n tó bá bọ́ sọ́wọ́ èèyàn tí ò gidi yóò dalẹ̀ ayé rú sabakabon ayé aṣọ ọmọ kéwò rẹ̀ special treatment so ẹ̀rì pé ní ìsìdára kó le ó fi ayé rẹ̀ lẹ̀ kẹ́yìn wọn aṣọ káàkiri ah, àwọn afáwà ní Kánò náà àfáà bàjẹ́ lọ́dọ̀ wọn dòkítọ́rọ̀ eh, eh, bọ́mọ̀ sáré jẹ́ lè mọ́ nígbà tán fẹ́ bẹ̀rẹ̀ kíláàsì tán fẹ́ bẹ̀rẹ̀ fún wa nígbà àwọn ọ̀pọ̀ àwọn kíláàsì kan tán máa ń ṣe haúsá wọn máa ń ṣe wọ́n sọ̀rọ̀ afẹ́ṣẹ́ yẹn lágbára kíláàsì àdísù náà èmi àti àkókàn là ń kọ́dínétẹ̀ ìyẹn jẹ́ haúsá Omar Kabir èmi jẹ́ sàwọn náà látọ̀ wúwo àwọn kìnnì àwa ń sọ ṣẹ́f kí ni halkọ yìí náà fi wọ́n pẹ́ ká pẹ́ halkọ tó la àmàṣ pé àwọn fẹ́ lé ń bẹ̀ ni ìwé líle náà kò sí lé náà but táwọn aládìsí amash wọn dàgbà bọ̀ bí amash bóun ṣe rí o ẹ ti bí malik ṣe rí ọmọ tó rẹ̀ tó jẹ́ lẹ́sọ̀ rí bẹ́ẹ̀ hmm? so wọ́n wọ́n máa ra wọn kìí ṣe níjà kan mọ́ nǹkan àwọn sálà fún wa káà tó bá ti rí wọn àwọn èyí sùn tó bá ti rí wọn àwọn èyí kékeré bá ní àwọn wọlé jù hmm. wọn rí bá páàtì kan là ń pìrìsẹ́ǹtì hmm? wọ́n fìrì púpọ̀ wọ́n sì dáa fáwọn èèyàn wọ́n sì kàǹfààní àwọn èèyàn kún ṣọ́bà bin al-hajjaj wọn náà bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó lè bọ̀ tí ẹ bá wà ní ìjòkó rẹ̀ báyìí téèyàn bá fi lè dé ẹjọ́ tó lọ́ọ̀ fún mi ẹ fún mi ní nǹkan ẹ owó ẹ máa ń tí ó wì yẹ́rẹ̀ ní ta kọjá ẹkùn sa elon ẹnìkan ti dédé ń tọrọ owó ọ̀dọ̀ yẹn inú ẹ̀ ń sílẹ̀ ẹ fún tẹ́ẹ̀ bá ti fún àti dárùsùn ẹ fún ẹ àrùn wa sọ pé ẹnu a máa fún ṣẹ́ a máa fún bò lọ́lẹ̀ wá wá kó fún un ọwọ́lá máa fún fún tàbá ti fún ṣùdáṣù tọ̀ sáìl lẹ́ni yìí kọ́lá kìí so ní mímọ̀ kìí tọ́lé pọ̀ tí yóò torí ẹ̀dá dáṣù ẹ̀dọ́ so àwọn ṣe dáadáa sáwọn àwàmù àwa ń tiwa nísìnyí àwọn àwàmù là ń pè ló ń bí dá akànfẹ́ pé pẹ́sìn wà lásán ìsàwà mẹ́ta náà lámà dáa sí àwa gangan ló ń súnà bíi pé bóyá pé àlùjànnà àwọn mẹ́ta láwọ̀ bẹ́ẹ̀ kọ́ làwọn sọ́lá fún ṣe rí o ẹ̀kọ́ now so in tí sábà máa lọ sí ìsìnkú sọ ni pé níbi ọ̀rọ̀ ìmọ̀ wà máa sá ìlàfàlà tẹ̀nhàr ẹni tí ń tọrọ wọ́n ló kó sínú rẹ̀ ẹni tí ń tọrọ owó àti ẹni tí ń tọrọ ọmọ ẹni tí bá ti so kẹ́ni kan máa pé ní pé adabu yes adabu wa lóòótọ́ ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wa kì í ṣe gbogbo àfáà máa ń béèrè ẹ̀tọ́ Ah, àwọn àfáàsá mẹ́tí máa ń se fún ẹni èyí sọ pé mọ́tí máa ń ṣe fún ẹni ẹni ló gbọ́dọ̀ mọ́ hmm? so méjì ló wà náà fa iná fi dhalika pé kó ṣe dáadáa sẹ́ni tó ń kọ́ kó sì fàpínlẹ̀ bá a lò wàtàhánùnà àlẹ́ kò dẹ̀ sàánú ẹ̀ kó sàánú ẹ̀ tó bá pèsè nìkan gan fún ọkọ̀ consider rẹ̀ ẹ́ ah, ẹjọ́ mo ní nǹkan tí mo fẹ́ ẹ̀rọ aláàbò ah, lọ ẹgbẹ́ àwọn ọmọ àmọ́ tí ìtàwọn èèyàn bíi pọ́mọ kékeré ni wọ́n èèyàn ti ní dìgírì ó níyàwó lọ́mọ ó ní gbogbo ẹ̀ máa sọ pé àdábù tọ́lébẹ̀ èlì ẹni àwọn wọ̀nyí ni wọ́n máa hà lò wọn fúnra wọn so kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ fa iná fi dáadíká màúnatan aláàfọ̀dẹ̀ ìyẹn ìrànlọ́wọ́ bẹ̀ fún lórí nǹkan tí wọ́n àti tó bá sàánú kò ní sá hmm? wa ikraman liman kana yas'a fi naf'il ibadi wal bilad èyàn ó dẹ̀ jápọ̀nlé fún ẹni tó pé gbogbo gbìyànjú tí ń ṣe ni pé kó sáǹfààní fún ìlú kó sáǹfààní fáwọn ẹ̀dọ́ ọlọ́ because ká sọ pé ẹni tí bá ń tọrọ nǹkan tí ń tọrọ tọrọ sọ pé ká má jágbe mọ́ yẹn ṣé ó wà limited sí lisa ilé ìmá lè pápá ẹni tọrọ owó nìkan wọ́dẹ̀ ìdàlẹ̀ àlàyé rẹ̀ ẹni tí ń sọ ọ̀rọ̀ yìí àfà ṣé muhammadu sọ́ọ́lì bọ́nà ọ̀fẹ́ mi ṣáàbí ọ̀bẹ́ wọn nasiru sèdí and anybody tó bá ká tán ṣé nasiru sèdí papọ̀ máa ń ṣe sọ́ọ́lì sẹ́mi nínú tó jẹ́ kí ni pé ṣé nasiru sèdí mójútó púpọ̀ bí ọmọ àánú yìí ti pọ̀ jù gbogbo nǹkan tó ní ìdí ń ṣe fún ẹ́ tó pípa ah, eléyìí mọ̀kí o eléyìí ṣe ṣe ọ̀sán tó ń lo padà jogún yìí máa ṣàbọ̀n náà ṣe fẹ́ èdè báyìí táà tó pẹ́ ní tó báyìí kọ́lọ̀ ń lè lò ní sábà intelligence tí wọ́n fi lè ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa torí ẹ̀ ń wọn gan láàrin ara wọn táfà bá yin ọmọ kí ọmọ kí ó yin àfà Sufyan ibn Uyayna rahimahullah àfà ló jẹ́ sí Abdullahi ibn o bẹ́ẹ̀ yi gbọ́ ibi tí oh, Sufyan ibn Uyayna sọ pé. àwọn làfáà òṣìṣẹ́ làfáà fún abúlé ibùn mubarak yóò wá yín ọmọ kéwù rẹ̀ ipe bí ibùn mubarak ṣe wà yìí fẹ́ sí nǹkan kan tó wọ́n sọ pé àwọn sàábì ànábì fi jù lọ níṣẹ́ dáadáa ju pé ìlà bí sọ bá ti ìmọ̀ nàbí ju pé àwọn bá nàbí lọ àfáà ní ìròyìn ọmọ kéwù báyìí ah because abúlé ibùn mubarak kẹ́ púpọ̀ lọ kò fẹ́ sí ọ̀nà orí kan tí ò sí mẹ́ ọ̀gá ni níbi jihad ọ̀gá ni níbi sọ́dákọ̀ kọ́sọ́ lówó ọgani níbi ọgani ọ̀gá ọrọ, níbi ọ̀rọ̀ ọ̀gá níbi náwó ọ̀gá níbi fẹ́tì ọ̀gá níbi adábẹ́mọ̀ gbogbo tọ́ mú òsì sọ tó sẹ́wọ̀n káfà ní ọmọ kí o rẹ̀ yìí ọmọ kí o wà níbi kó wọ̀ òun lórí wọ́n bá bí abúlé kò nípa tó yìí wọ́n ah. sọ fún o náà ni sọ fún pé inna nuhina an natakallama inda akabirina wọ́n ní káwọn sọ̀rọ̀ bí káwọn àgbà wá wá wá tí ń làgbà àfá rẹ̀ mọ̀ kó tó bá yóò tó sọ pé kò fẹ́ sí nǹkan kan tí yóò fi yíwá lọ súnmọ́ tó mm, ń làgbà tabadul ihtiram wọn jọ ṣe reciprocation of àpọ́nlé hmm? òun lẹ́ẹ̀kì rí pé kọ́dà àwọn míì bẹ́ẹ̀ nínú àwọn míì nínú àwọn àfá tó ṣe wípé wọ́n lórí pa dáadáa gan-an ó dáwọn àfà wọ́n lè mẹ́jọ àfà bọ̀ tí àfà ma irú kàtọ́ ṣe fún ṣẹ́rẹ̀ Albani rahimahullah nígbà tí wọ́n kú wọ̀ sí àwọn tí wọ́n kọ ẹni tán ní kó wé àwọn aládùúgbò wọn lágbájá báyìí tó jẹ́ aládùúgbò mi nìkan kó wẹ̀ torí àlákùn tí wọ́n lè mẹ́jọ àfà lóòótọ́ fún èèyàn mi ni dáadáa ní sí mi èèyàn tì mí náà kìí ṣe pé bóyá èèyàn kà ló da tó pé tábàjẹ́ yìí sáàfà ó ní ọmọ ìjàmọ̀ kankan àbí tó pé tábàjẹ́ jáfà òun kí òun jẹ́ níbọ̀dì lọ bẹ́ẹ̀ kọ́ ò bẹ́ẹ̀ kọ́ náà so ṣáàbùrọ̀ abdulrahman nasir ṣèdí ń sọ̀rọ̀ ilé wọ́n dà púpọ̀ bẹ́ẹ̀ náà ni ṣé wọn àmì ṣèkìrì náà ṣe rí fáwọn student bẹ́ẹ̀ náà ṣe àgbà náà ṣe rí fáwọn student jamiu islamiyah ẹ̀sùn gbogbo gbà táwọn afájá sàmíyà táwọn náà máa ń ṣe nọ́mà pé ó ń pẹ́ tẹ́tọ́rà sí tíjà ẹ̀mọ́ ṣáàlùbá ni ó jòkó táwọn sílẹ̀ǹtì lórí lẹ́lẹ̀ wọ́n ṣe kíláàsì lórí jòkó yóò kó wọn sínú mọ́tò rẹ̀ báyìí yóò wọn yóò mọ dráìfù lọ kó wọn sọ tọ́lọ̀ ń bá kó já àlejò wọn. náà wọ́n á máa bìnrin ìmọ̀tọ̀rọ̀ bìkà fàdé ìdára ọlọ́run bá rẹ sọ àtàhádùfù bìnrin ìmọ̀tìlá kéèyàn sọ ìdára tọ́lọ́run bá ṣe fún yẹn dáàrin lè ṣókèrè ha yóò lè jẹ́ yóò lè pèyàn sí pèyàn lè dúpẹ́ wà mú jíbón lè tàbíbì kòlóbi ilà mọ́n àdàmàbíhá bí a bá ti ń sọ ń kọ́ yóò mọ̀ kírétì pé kéèyàn fẹ̀kan fẹ́ràn ẹni tó ṣe dẹ̀rà ẹ̀ fún yàn torí fa iná kòlóba mọ̀jìbúlá tó ala mahabbatin mọ̀fin tó pé ọkàn ọlọ́run bá dá pé kó tó bá ṣe dáadáa so náà bọ́lọ̀ bá ti ṣe dáadáa fún yàn ìtumọ̀ ẹ̀ náà ní pé arábí yóò ṣe dúpẹ́ ní pé èyàn ó sọ èyàn ó sì fẹ́ràn ọlọ́run ọba kọsẹ̀ yóò rí pé man ahabba shay'an akthara min dhikri ẹni tó bá fẹ́ràn kankan ẹ̀ rí pé ìdákọ̀ nǹkan wò ní kò ní wọ́n lẹ́nu ìdá ìbá fẹ́ràn sometimes ọ̀la ló mọ̀ jẹ́ ló mọ̀ dápẹ́ ló mọ̀ dápẹ́ tó ọlọ́run bá ti ṣe ìdẹ̀ra fún wa ìdẹ̀ra yẹn kọ́ yóò jì ká fẹ́ràn ọlọ́run tó bá fẹ́ràn ọlọ́run kọ́ yóò àyíká máa dákọ̀ rẹ̀ káwọn dákọ̀ rẹ̀ tó ṣe fún wa السؤال كيف يكون التحدث بنعمة الله سببا في زيادة الإيمان báwo ni ìmán sọ̀dẹ̀rà tọ́lọ́wọ́ bá ṣe fún yín ló fi jẹ́ sábà bí kí ìmán ilékún ẹlẹ́kẹfà again wa amma bi ni'mati rabbika fahaddith al-alusi ó ní at-tahaddathu biha ìmá sọ ń pa ìdẹ̀ra ọlọ́run ni ó jẹ́ kí ni ó jẹ́ ṣúkúrò láha sẹ́mọ̀ ó dàbí pé ọlọ́run bá ju ẹ̀dá lọ kò sí fi wú ẹ̀dá bọ́ dàbí pé ẹ̀rì pé tẹ́nìkan bá sọ̀rọ̀ fún yẹn kẹ́nìkan máa ń sin bẹ́ẹ̀ kódà kẹ́nìyàn ṣe pamọ́ kí wọ́n sọ fún ẹni pé ẹ̀jọ̀ pé ẹjọ́ ẹ̀dàkọ̀ ẹ̀bá mi dúpẹ́ fún agbájá wọ́n ṣe nǹkan báyìí fún lóòótọ́ ẹni yóò ojú ó tì bákan ṣùgbọ́n inú rẹ̀ ó dùn nínú bá ẹni yìí mọ̀ rẹ̀ àwọn èèyàn máa ń gbé síra wọn ṣe rí ẹni tí wọ́n ní kó sóre wọ́n ní kóhùn sóre pamọ́ wọn ò ní kí wọ́n dúpẹ́ pamọ́ ẹ gbọ́ wọn ò ní kí wọ́n dúpẹ́ pamọ́ ìwọ ni wọ́n dúpẹ́ hàn òun ni ó sóre pamọ́ èyí take worry for granted pé àwọn ah, yẹpọ̀ yìí náà síbíládá ló ṣe ẹgbọ́n kan síbíládá ló ṣe òun ni ó ṣe pamọ́ ìwọ ni ó dúpẹ́ hàn pé ẹ̀dàkùn ẹ̀bá mi kí lágbájá wọ́n ṣe orí fún mi o wọ́n ṣe kàbá fún ọlọ́run bá mi sáré lápẹ́ náà bá dúpẹ́ fún un lọ́rọ̀ hmm? pé àánú ah, nítorí ọlọ́run làwọn fi ṣe náà náà àtàdùn bèbèbèbèha kéèyàn dákọ̀ orí ọlọ́ọ̀bá kéèyàn dákọ̀ bá ọlọ́ọ̀ṣìbá fún ọlọ́ọ̀ṣìbá fún ṣókòrò ńláha ìdúpẹ́ fún orí yẹn ara pé yàn dúpẹ́ orí yẹn wàlì hádà tó ilé ní ìsàhábà bá dùn sálàsí àwọn sọ́mkọ̀fà sálàsí wọ́n fẹ́ pé àtàhádùsà bí ma àmìlàhù min alkhair kéèyàn máa sọ nǹkan téèyàn bá ṣe ní rere náà ìdàlám yúrì bíhi àrùyá kó sì fẹ́ ṣe kí kó fẹ́ ṣe fáàrí àmọ́ wà á lè màlẹ̀ ìtìdá àbí ó sì mọ̀ pé tó ń bá sọ ó láìkìlì káwọn náà fẹ́ ṣe rú rẹ̀ wọ́n máa ń sọ ń gbà mí ṣùgbọ́n ǹjẹ́ ìbá bá káwọn náà ti lè kọ́ ṣe rẹ̀ wọ́n sọ ọ̀rọ̀ tọ́lọ́ bá ṣe fáwọn. limadha jaa al-amru bi tahaddufi bi ni'matillah kí ló tàṣẹ fi wá pé ìdára ní ń sọ eléyìí níbi tafsir Fathul Qadir ọ̀sọ̀ sọ́dọ̀rọ̀ ọlọ́wọ́ bá mọ̀mọ̀ mẹ́ṣọ̀ sọ́dọ̀rọ̀ mẹ́fẹ́ alámúnáṣọ́ alákàtọ́lá sí kẹsà aláṣẹ gbáyé ìgbáyà ẹ̀fún sọ́dọ̀rọ̀ lómìnì ìgbáyà nìkan lómìnì tí ó dákọ̀ mí lè annahu torí pé ìgbáyà ẹni mahalu ahwali nafs òun ni ayé ibi tí ìṣe sí ọ ẹ̀mí wà minal ulum wal idrakat perception sí ẹ̀bá ní on idrakat olóòmù on knowledge ìmọ̀ tí ẹ̀bá ní ibẹ̀ ní ayé ìmọ̀ òun náà ló sọ pé òun lèyàn mójú tójú òun lèyàn mójú tójú gaskiya kọ́nà bá kó tún gbogbo wa ṣe my own uh, personal experience ni pé ìmójútó àmọ́lò kòlóòbù láàrin àwa ẹ̀hwá ó kéré ẹ̀hẹ́n ọ̀dà ó kéré gan-an ṣẹ́rí tẹbá bóyá torí pẹ́tà bóyá tó bá àwọn èèyàn lẹ́sìrẹ́sì ẹ̀rí ni àwọn súnfí ní lọ́wọ́ o àpẹ nìkan kan síta sọ́wọ́ fún bẹ́dà ní ṣílùkù lọ́mẹ́ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tán bí ìtẹ̀lé lórí tó pé ó ní ṣe pẹ̀lú àmọ́lẹ̀ kò ló pẹ̀kú náà lẹ́rì náà kìtà bí wọ́n sọ́nà anybody tó bá experience nǹkan yẹn <laughs> àwọn nǹkan kan bẹ tí ó máa yà á lẹ́nu tó bá táwọn yẹn bá ń ṣe everybody especially àfa ó gbọ́dọ̀ ní táǹkì ní kọ̀bíà kọ̀bíà ní nǹkan tí wọ́n fi pamọ́ fọlọ́ àfa gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ ní tọ̀ síwájú bá ti wá nìyẹn yóò mọ̀ wá sọ yóò mọ̀ sọ because anytime tó bá ti fẹ́ ask ní nǹkan tí ó fi kíkí ní ẹ̀mọ́ bàjẹ́ ní ọmọ ṣe alimami shafi rahimahullah náà wọ́rọ̀ rẹ̀ mọ́mù ṣáfi ń sọ̀rọ̀ ìmà ó wá ní yambagi alimi an yakuna lahu khabi'atun inda Allah ẹni bọ̀ tí ó bá jẹ́ àfà ló gbọ́dọ̀ ní nǹkan tó gbé pamọ́ fọlọ́ tó kú láàrin òun àtọlọ́run eh? àfà gbọ́dọ̀ make gbogbo yẹn ló kàn òṣù mọ́ especially àfà ó gbọ́dọ̀ make sure pé lóòjọ́ òun lọ pé kọ́dà bó kéré nǹkan báyìí mo ṣe fọlọ́ láàrin mi àti ó gbọ́dọ̀ ní Imam Shafi wá ní tóun fi sọ òun ni pé lásìkò tàwọn àtàwọn àsìkò tó wá bí fún àwọn ṣe ó kọ́mọ̀ dáadáa tẹ́bà ní ìbàkà tí àwọn sálá tí èèyàn ńlá kan bá kú tó bá jẹ́ àfáà tó jẹ́ nínú àwọn èèyàn máa ń lálàrí ó kọ́mọ̀ dáadáa ah, wọ́n lálàrí já ìbọn ah, lọ́lọ́run fi ọ sí kí ló pàdé lọ́dọ̀ ọlọ́run ó kọ́mọ̀ dáadáa látàsìkò tó bá ti bẹ̀rẹ̀ látàsìkò bí ráwọn tàbí àwọn àlùmọ̀dàmáàtì tí wọ́n rí wọn pé ákíá ah, ah, ibo ló wá wà níṣẹ́ ah, ah ọlọ́run bá pọn mílé pẹ̀lú kí ló kí ló ṣe kí ló kí ló fi pọn lé yóò ní èlù torí nǹkan báyìí ẹ́ wọ́n mú ṣáàbì wá ní gbogbo èèyàn tá a máa ń lá láàrí <laughs> nígbà tán bá kú tán ná àwọn tó jápa á èèyàn díẹ̀ láàrí tí ó dàpọ̀ tá a bá gbé kí lọ́lọ́tọ́ ọlọ́run fi pọn ọlé tí ò ní torí ìmọ̀ mi ó kéré lóòótọ́ sí ah bó ṣe pàtàkì tó ó yára kó báyàn lọ́dọ̀ ọlọ́run wípé ìlúmọ̀ sáàbí sọ pé kò sí onímọ̀ gbọ́dọ̀ ní iṣẹ́ kan tó fi pamọ́ irú iṣẹ́ òun ni àwọn máa ń rí tábádà àwọn tábá lálàrí o pé torí kí lọ́lọ́run bá fi pọ́n léyìn ni ah torí pé màá mi olùsọ pé màá mi sọ pé lóòjọ́ kan ọmọ òru kankan kódà bó ṣe wà náírà máa fún ìyẹn àwọn èèyàn ò bọ̀ wọ́n mọ̀ láàfàá gbogbo àwọn àfáàtẹ̀rí pátápátá ni wọ́n ni kọ́lá tí wọ́n bá sọ àwọn ní ma ń sọ nù ni ma ń sọ fáwọn ẹ̀kọ́ lémi tí mo bá ka ọ̀rọ̀ ṣébìn bá mo bá ka láì kan ma yes kìí ṣe ordinary ordinary ìmọ̀ ìmà tó ní nóòrò ni hmm? ìmà tó ní nóòrò òun ni tọ́ ṣẹ́wárí kí ní yìí ní ti máa experience ẹ̀ ti pẹ́ pàṣẹ ìbìnrin bá sọ́rọ̀ ìmọ̀lá bọ̀ mo fẹ́ ma sábàbí rẹ̀ kí ṣe ọ́nà rí ìmọ̀ nígbà ṣe ìbìnrin bá sì wá kú àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ ń pa wọn wọ́n sọ̀rọ̀ ń pa wọn wọ́n sọ̀rọ̀ ń pa wọn mo wá ka story kan story mo kà mọ̀ kẹ́ ẹ́ yes eléyìí olè jẹ́ reason rẹ̀ èmi ti rí but èèyàn máa tó lè jẹ́ kí ni ni pé àwọn lárúbáwá lọ sí one of the African countries irú Burundi kìnnìkan yẹn wọ́n láwọn project tán ṣe mẹ́ wọ́n wá débẹ̀ nígbà yẹn ṣẹ́gun bá sọ tí kú o ìgbà tán kú tán láwọn tí wọ́n wú tẹ́sí ìgbà náà sọ wọ́n wá débẹ̀ àwọn ẹgbẹ́ bá ti lọ wọ́n ní ẹmọ ọmọ ìlú yẹn kan náà tí ó tẹ̀lé tó wọ́n mọ̀ bá wọn tú dábà sọ ìntàpẹ́tà ìgbà tán wá débẹ̀ ìyá kan wá tẹ̀lé wọn ìyá àgbàlagbà òun ò gbọ́ lárúbáwá o ìwọ̀n ń sọ fún ẹni tó jẹ́ ìtàpítà ọjọ́ wọn ló pé ẹ bá mi dá wọn lárúbáwá ọdún ẹ bá mi dá wọn ọdún wọn ah. ìyá ẹ̀ wọ́n ń sọ fún ẹni tó jẹ́ ìtàpítà sọ fún wọn pé kán bá dé Saudi kán bá ń kíṣẹ́ dùnbà ah. àwọn táwọn ajẹ́ lárúbáwá táwọn náà jẹ́ tó lábẹ́lẹ́ bóòlù ó ṣe mọ́ ìyá yẹn wá sọ pé ah ẹ mọ̀ kankan ni pé oṣooṣù ní mọ̀ ń sẹ́yìn lówó sí mi nírú Burundi oṣooṣù àwọn àfáà wọn ni wọn bí n bá ṣe tún david torí bí ṣe bí n bá ṣe rí láàrin àwọn àfáà ní Saudi even tìtín ṣe ma báwa náà ti máa ń kọ́ sí àwọn òwúlé Ọlọ́run gbogbo èèyàn pátápátá ló fẹ́ràn rẹ̀ gbogbo èèyàn pátápátá ló fẹ́ràn ṣẹ́gun bá àti kọ́dà àtàwọn bídíà àwọn lọ́balọ́ba fẹ́ràn rẹ̀ àwọn ọmọ ó rẹ̀ àwọn àfáà rẹ̀ kọ́dà àwọn tọ́jẹ́ kò kí tó rọ̀ o fátúwà rẹ̀ náà dúró kí tó bá tó rọ̀ nígun ọ òun fẹ́ràn rẹ̀ ṣẹ́mọ̀ òun nǹkan yẹn lẹ́mọ̀ wá bèèrè pé irú kí lẹ́ni yìí ṣe fọ́lọ́run ẹgbẹ̀rún hadithi Jibril pé innallaha idha ahabba abdan tọ́lọ̀bá fẹ́ràn ẹ̀rú kan nada fi alìsàmá yóò pèpè fáwọn asánà pé yóò sọ fún Jibril pé ọlọ́ innallaha yuhibbu fulanan fa ahibbuhu ọlọ́run fẹ́ràn lágbájá yẹn náà mẹ́fọ́n rẹ̀ àwọn asánà wà pẹ̀tọ̀ ọlọ́run bá fẹ́ràn lágbàjá wọn fẹ́ràn àwọn èèyàn wà fẹ́ràn ẹ̀ lórí rẹ̀ ìfẹ́ràn yẹn iṣẹ́ kan ló mú wá ìyẹn gẹ́gẹ́ ló yẹ ká mójú tó ju pé ká ìbára láàmà ṣe lọ́kàn àwọn èèyàn lọ anytime nígbàtí táwọn yẹn bá ti ń wo kankan máwọn àwámù pé wọ́n sáfẹ́ wí lọ́dọ̀ àwámù ilé yóò dára pé àwámù pé ṣẹ́rí ẹni tó gbé ìfẹ́ kí ìfẹ́ wọn fẹ́ parọ́ mọ́ mi ní gbọ́dọ̀ nídìí rẹ̀ tí ìṣò bá sì di ìṣù ńláńlá tán sí ìwé nígbàtí ọ̀rọ̀ social media dé fáwọn yẹn kà máa ń fẹ́ rí nǹkan èèyàn nídìí àwámù wo àwa àmọ̀tẹ́rì ẹgbọ́n òun ò fẹ́ kan lẹ́nìkan kan tí ń tẹ̀lé ìfẹ́ nìkan ló ń bá yẹn lo ọlọ́run nípa fífi fífi ẹsẹ̀ yẹn lọ́kàn ó lè jẹ́ èèyàn tó burú pápá tájú pọ̀ náà tó fẹ́ràn so kò sí òsẹ̀ nídìí máa ṣiṣẹ́ lórí yẹ ṣùgbọ́n táwọn á sọ ọ̀rọ̀ yẹn á sọ̀rọ̀ yẹn ṣe máa bó ṣe súnmọ́ kíkiri ìjẹ́ iṣẹ́ ìbáṣe ṣe ṣe bí n bá sọ ọmọ àkọlọ̀ kò fi wọn ní tí ó ṣẹlẹ̀ ní pé kí ṣe bí n bá sọ ọmọ obìnrin yìí òun ó sì mọ̀ ṣe bí n bá ní tí ó ṣẹlẹ̀ ní pé ṣe rí táwọn yẹn bá lọ ṣe bí n bá ṣe máa gbogbo àwọn ìrògbé ta ló wá láti áfíríkà nù yín àwọn ọgbà àwọn ní pé bó ní hàlì ah, ní wọn ni ah ṣe òsì yóò dáa fọ́n bá di ìlágbára ìyá yóò dáa ẹ̀wọ̀n tó kọ̀ pé àwọn okú ń bẹ àwọn tó nìkan bẹ ṣe máa sọ ṣé kò wà pẹ́ nìkan nù wọn wọn pé láàrin èmi àti láàrin ìbú àtọlọ́n láàrin èmi àti wọn sọ fẹ́ni kankan nílùú yìí àmánà mo mọ̀ wọ́n lélẹ̀ àmọ́ ilé dàkún ma bá ń fún ẹnìkan nílùú yín bóyá tó jọ ọmọ òrukàn àbí tó jókòó lè báyìí lóṣooṣù tó bá tán máa sọ fún mi àmọ́ mọ́ sọ fẹ́ nìkan kan tó ẹni tí wọ́n fi rán yẹn ni ó dákọ̀ ṣé ìbí ìbáṣe fún yáyìn wípé owó yìí owó ṣéèkì wà ní bí ìbáṣe ẹni tàbí àdúrà ní ẹ̀mọ àrántí wọn yóò ní àtà ní bí ìbáṣe ẹ̀mọ yóò mọ̀ gbókọ̀ náà pé bí ìbáṣe tó bí ìbáṣe ló kọ̀ wọn tọ̀ ní ìgbà tí ìyá bá ti rí irú lárúbáwá pé àwọn fámìlì bí ìbáṣe ní lòun fẹ́ sọ fún wọn kò mọ̀ pé àṣà àwọn ilé ìgbò mọ̀ pé ṣébìn bá ń dúró rẹ̀ fún irú ẹ̀ ni ṣáàfì nípa ti kọ̀ bí à ní tí èèyàn fi pamọ́ lọ́dọ̀ lọ ṣẹwàá ìjẹba ti wá fi pamọ́ ìṣẹ̀ yóò mọ̀ rí sáìn rẹ̀ ọlọ́run ọba gbà ọlọ́run sì fi ń sọ̀rọ̀ púpọ̀ fún yàn ó rí ìyẹn lèyìn òfin ní fẹ́ kó kọ́ọ̀tì lò fi ẹgbẹ́ ní sábò sí fẹ́ nìkankan tí wọ́n lẹ́nìkan bú mi pé à dẹ̀ ń àwọn nǹkan wà pé bẹ́ẹ̀ gọ̀ ni ìwọ ló mọ̀ wá pt wọn lọ sọ bá ti rẹ́nì kẹta pé kò bá ṣe gbogbo ọ̀dà tó lè yọ mọ́wọ́ yìí gbogbo tí ó mọ̀ wọ́ náà ni pé ah, kìí sọ̀rọ̀ pé èèyàn kọ́ mọ́ pé ìpínlẹ̀ ìmọ̀ bàjẹ́ hmm? so ìmọ̀mù ṣáàfihàn sọ pé tó gbọ́ àti láwọn èèyàn tán kú dáadáa tán pọ̀ kò sí èèyàn péré nù wọn tásọ pé tọ̀ kí lórí tọ́lọ̀ fi pọ́n ìmọ̀ láǹfààní tẹ̀ torí pé gbogbo àwọn ìtọ́wà benefit lọ́dọ̀ rẹ̀ ń sọ ó gbà ládá ṣùgbọ́n kò ti bẹ́ẹ̀ náà nǹkan tó lè bàá jẹ́ wá ó ní ibn al-arabi al-qadi ibn al-arabi ń sọ wáyé bá akam al-qur'an wípé òun mú máwò zamzam wọn wá sọ fọlọ́wọ́n bá pé ọlọ́run kó tàbí àwọn tí ma ń sọ nù àwọn ma ń ah, so bẹ́ẹ̀ bá ti kàrú ilé ìwọ̀n nísì tẹ́yìn bá ti rẹ ìbẹ̀rẹ̀ nísì mistake tó ń ṣe ní ìní ilmu amalu tó ń gbàgbé hùn èyí ọlọ́run bẹ́ẹ̀ mi fi kún un ẹsẹ́ǹsì tẹ́yìn ń kà ń pa àwọn àfáànù anybody tó bá ti wá kà ń pa kò sí bí òṣèré ha ẹ̀mẹ́kì ń tàn yín mi ò ṣeré ẹgbẹ̀gbẹ̀ lè dákan sí káàkiri dákan sáà ní kankan kí ní kankan dáàmú social media kí ní ìsọ gbogbo afáfẹ́ ò ṣe ṣùgbọ́n àmọ́lùkùlùbù yẹn ó wà lákì hmm? tọba ti fẹ́yìn bá ti wo kankan fẹ́ ìgbé wo kankan pé wọ́n ní ìdínkà lẹ́yìn ẹ̀mọ̀ pé ah, because sẹ́rí àwọn àyà kan bẹnu Qur'an tẹ́gbẹ́ asàfúnlá tọ́ táwọn yẹn bá yóò ṣùgbọ́n èmi ò mọ bóòlù àwọn yẹn ṣe máa ń gbé tí wọ́n ti gbé tí ó ti rí kò sẹ́yìn kan tó wọ́n ń gbára pamọ́ wọ́n ń mójú pamọ́ fáwọn èèyàn ibi tá ti ń plọ́t àwọn èèyàn rí àmọ́ wà láyẹ̀ sàtó nà mìíràn lọ kò sí bọ́sí lè gbára wọn fọ́lọ̀ wọ̀húwà máa hún ọlọ́run bá wà pẹ̀lú wọn ìdí ìbàyè tó náà máa láyẹ̀ tọ́ mìíràn kọlù nígbà tí wọ́n ń plọ́t lóru ní nǹkan tọ́lọ́wọ́ bó yọnu sí lọ́rọ́ tẹ́lẹ̀ ní tàǹtẹ́ bá ti gbogbo ayà ìpè nísìnyí mo fẹ́ kọ̀ǹkan ló social media lápé wúwà máa bó ṣe fẹ́ kọ́ńtò kọ̀ ọ̀wọ́ náà pé rọ́ ni ẹwọ́ ẹ̀mà but ṣẹ̀tọ́nù lọ́nà tí mo ti ń gbà wọ́n yóò fún justification pé àá ṣẹ̀gbẹ́tọ̀ ló ń bí dáa ní ẹgbọ́n kan ṣẹ̀gbẹ́tọ̀ gbọ́ fẹ́ dẹ̀sẹ̀ ọlọ́run ni kò nírú mọ̀ tó lè fi ṣe á sọ pé báyẹ̀ káwọn yẹn máa act á sì máa act àmọ̀ ṣe mistake ṣùgbọ́n táwọn àwáwọn bá ń ṣe bẹ́ẹ̀ ní ṣùpẹ́ káfà ṣe bẹ́ẹ̀ àfáàdá ni problem tiẹ̀ o ṣùgbọ́n irú àwọn àmàlì téèyàn fi gbàmọ́ lo ẹ̀rú máa ń báyàn pé kó má bàjẹ́ kìí ṣe yòókù tọ́ ẹnìbọ̀dì tí ò bá ti wá fún mọ̀ tí ò bá ti ní ó sì pé ah òun gbègbè kò kẹ́ òun ní irú náà fi ma ń fi àsìsì yàn láti lè ṣàáfú kẹ́yìnsá àbójúkò nísìn ẹ̀záàbù tí ma ń fi fún àwọn èèyàn ni pé ẹ̀ ń lọ lójú ọ̀nà níjọ́ tó jò rọ ẹnìkan agbé mọ́tò kọjá ó wá ta tọ̀tọ̀kọ́tọ̀ sí lára ẹ wá bínú gan sẹ́mà ẹ bínú gan tẹ́ ti ń lé e lọ bẹ́ẹ̀ ti ń lé e lọ kẹ́nìkan kan pàdé nípa ah lágbájá Abdullah wọ́n ah. ah mo ti ń wọ láti jẹ́ lẹ́sàbò yìí kan sọ pé àwọn tí wọ́n lájẹ́ ta wípé eh, president Buhari ní ká gbé ọwọ́ ká gbé ọwọ́ Buhari báwo wọ́n láwọn lẹ́sàbò yìí kan kí lẹ́sàbò àwọn láwọn kọ́ntrákì tẹ́ kọ́ látijọ́ látijọ́ ọdún mẹ́fà ni wọ́n wáyé káàkiri pé kọ́ntrákì wo àkíní kọ́ntrákì lẹ́sàbò pé kọ́ntrákì ten billion tẹ́ ṣe wọ́n ti approve ẹ̀ kọ́dà wọ́n ní tí wọ́n láti jẹ̀ta nísìn kọ́ ìpínlẹ̀ òtọ́ information wá true káwọn fún mi ní irú paper contract ẹgbọ́n ten billion example kí mọ́ wá lọ kẹ́ni tí ó ta ọ̀gbọ́dọ̀ sí ìrìnàkọ́ adé tó ní ẹjọ́ mọ́ bínú kínú àkí ló ṣe kó ní ẹ̀mí mọ́ta kọ́ wọ́rí wọ́rí sẹ́yìn pé kìí ah, sí pé tó ṣe fún mi ò tóbi ṣùgbọ́n mo ti róre tó jù lọ tí yẹn ti kéré òun ní máa síta àti ṣe ápù ẹgbẹ́ máa sáà mójúkò fún yẹn sẹ́yìn tí máa sáà mójúkò ní pé òun rédí orí ní ìgbẹ́tọ̀ orí tọ́lọ́wọ́ ṣe fún ó tóbi kọjá nǹkan tó ṣe fún ọ ìtumọ̀ pé wọlé tí mo ti rí kọjá kí n tún máa kàn sílẹ̀ àjẹgbà pọ̀tọ̀pọ̀tọ̀ bá wù mo ti so anybody tẹ́ bá ti wá rí kó bá ti wá ní lórí nǹkan tí bá ti ń la gidi wallahu alam bí mi ṣe máa ń fi ní pé ọlọ́run ò sórí fẹ́ni yìí tó bá kó tún bu aṣọ so now onípe torí pé asọ́dù ni mahalu ahwali nafs nal ulum wal òun ni ààyè ìfèsí ẹ̀mí ìmọ̀ ní àti perceptions èèyàn èèyàn sì máa ń mójútó gan débi wípé ẹ ò gbọ́dọ̀ tún máa kíìpù malice àbí kó o máa ron tí ò dáa ẹgbọ́ fún ẹ pé ẹ bá ti wo nǹkan báyìí báyìí ló ṣe bí ẹ bá ti wà too complicated báyẹn ó ìmánì yẹn ń wà affected ó wà affected ànábì sọ àdìsàbìlẹ́bùn àbùnà àfọ anáyìn láàrín tó wà aljanna ni atakiyu anakiyu mahmumul qalb hmm, ẹni tó wà aljanna ni ẹni tó páyọ ọlọ́run ọba tó kàn rẹ mọ́ dẹ mahmumul qalb wọ́n ní àwọn ọmọ tó mọ̀ takiya ní gíní tó mahmumul qalb anábì ni ẹni tó kọ́ ọkàn rẹ̀ la ghilla fihi wala hidda wala hasad ẹ kò sí málìsì lọ́kàn rẹ̀ kò sí kéta kò sí tó wípé ọkàn yẹn gangan ó pàtàkì kéèyàn mójútó but ó ń kálukú máa ń kó ṣẹgbọ́ because ṣe consideration mi lẹ́pàdà ti gbó ìgbẹ́ ẹ̀ náà wà lè ṣe fẹ́lẹ́ ìgbẹ́ ọ̀sán pé tó fẹ́ ṣe ní ìṣòwò fẹ́ dẹ́sìn ìlú ní ẹgbẹ́ gbogbo nǹkan wọn tí wọ́n sí ni wọ́n tí wọ́n sí àfáà ní tẹ̀ ní program àwọn àfáà láàrin ara wọn ni hasad ṣùgbọ́n wọn yà àtọ́lẹ́jẹ̀ àwọn àwọn dọ́kúmẹ́ntì àwọn àfáà náà sáàrin ara wọn pé tọ̀ àìsàn àwọn afá wọn ni hasad ṣùgbọ́n ìjọ tán bá ṣe ṣe wọn yé mọ̀ so àwọn ni wọ́n máa ń wá solution sí gbogbo problem ẹlòmíì ṣùgbọ́n títí wọn náà so walmurad in tí tọ́lọ̀ bá gbà lérò pẹ̀lú alámúṣọ́lá kàsọ́dà ní alìmtìnánù aléhi sallallahu alaihi wasallam bí fàtí sọ́dì pé ọlọ́wọ́ bá ń sọ̀dẹ̀ra tó sì fàtí sáà pé òun sí ọkàn rẹ̀ wọ̀tàwó sí èyí òun fẹ́ igbáyà ọkàn rẹ̀ àtàkọ́ọ̀mà bí máa kọ́ọ̀mà bí ìmìnà dáwà tí tó fi lè ṣe nǹkan tó ṣe ní dáwà yẹn wọ̀kọ́dàrà alàmà kọ́dàrà aléhi min hamli àbá ìlúbúwọ́tí wọ ìfúnlọ́wàá ó sì lágbára tó tó lágbára lórí ìkan tó lágbára lé pé ó gbé ẹrù ìjánàbí ọlọ́run àti sísọ wáyé ẹ̀yìn ó rí pẹ́ntọ́lù tó wá ní sáàtò sọ́dìrì anybody tó bá ní sáàtò sọ́dìrì nke hmm? ní ti sù nke ní ti sù ẹni tó kàn lè bá pé nke ní ti sù bẹ́ẹ̀ nke ní ti wé ẹ̀dá kèé sì ti wá offset tẹ́bá ti nísìn anybody tó rẹ̀ pé nísìn kò bá ti ní sáàtù sọ́dìrì tó tó bá ní bẹ́kù sọ́dìrì gbogbo nǹkan náà ni ó máa rí ìdí mínìsì wọ́n ni limadha khassa sadra fil ayatul karima limadha khassa sadru fil ayatul karima kí lè tó kí bí áyà yìí sọ́dìrì nìkan ni wọ́n mọ̀ mention tọ́ bọ́ọ̀lá ìṣẹ́ pẹ̀lú àyà yìí aláwọ̀ ìbìlẹ̀ àyà number one tasọ́dà sí sọ́dákọ̀ wà láwọ́bì ṣe nǹkan líle mi máa lè kọ́nà bó ṣe nǹkan kékeré ní owó ẹ̀ pẹ̀lú àyà alẹ́bẹ̀ yóò ti máa lahu ìtàzàkà so kí wà bọ́hà tá a kà yẹn kó mú wa rántí kí ni sọ́lé rakàtà yìí dùhà ìwọ náà Hmm? tẹ́yìn náà mú tẹ́ntọ́lọ́ máa ṣe ní rọrùn fún dẹ́lẹ́kẹta ni akrim yatima ọmọ òrukàn pàálé fàmàl yatima fala takar wa masáìlá fala takar then atawjihad ihris ala tazkiyati nafsik gbìyànjú láti fọ ẹ̀mí rẹ̀ mọ́ tẹ́yìn bá fẹ́ fẹ̀mí yàn mọ́ the first thing ni pé tẹ́yìn bá acknowledge ẹ̀ kéèyàn wájú ká dùá àtàlẹ́sọ̀sọ́là ni a máa ṣe yẹn kó pọ̀ àdúrà zẹ́gun arkam tó bá dáná sọ aláhùmá àti nafsi takwaha zakiha anta khairu man zakaha anta waliyuha wa mula ó gbọ́dọ̀ máa pọ̀ ó gbọ́dọ̀ máa pọ̀ nínú nǹkan náà then ẹlẹ́kejì kásìlátùl máàlì látàmìnà olùmùkàzìbá nílẹ̀ àzàbí owó èèyàn pọ̀ sọ pé bẹ́ẹ̀ tó bá pọ̀ lọ́wọ́n bá nílọ́ tó pọ̀rọ̀ lọ́wọ́n bá nílọ́ pé kò ní pẹ̀lú àyà wa ma yubni anhu maluhu idha taradda owó rẹ̀ ò lè àfihìlẹ̀ kò lè sọ kò lè sàǹfààní fún níjọ́ tí ó bá parun tó jábọ́ lẹ́lẹ́kẹta intazir sawaba min Allah wala tantazir sana'an min al-makhluqin máa retí ẹ̀san látọ̀dọ̀

ọlọ́run bá tó ń ṣe fún ọlọ́run bó gbà tó ṣùgbọ́n kàlà fún ọ̀bí ẹ̀ṣẹ̀rọ̀ ńlá rẹ̀ ẹ̀ṣẹ̀rọ̀ tó yà.